إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وسبحانه ولهم وبعلا نجله أنت رأيكاتي قفال فاوى أكبر olùfẹ́ wa olùfẹ́ wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run kún ọba nábì ní àtàwọn ará lè rà táwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọmọ mọ́tò wa láyà أنني عقبة في التاريخ من وفاة النبي صلى الله عليه وسلم إلى مكة الحسين سنة 61 هجري هناني عقدوكم إنه إسلام بابا لم إسلام في الشرايسي في إمام سيدنا حسين أو سيدنا علي في سواية الهجرة ولوبا سبحانه وتعالى وبعك وقوة سبحانه ولوبا ولا قرآن الكريم ولا لا إلا الله فتل أول اقرأك فتلاك خلافة مخالفة أبي بكر رضي الله عنه أبي بكر الصديق رضي الله عنه من سنة إلى عشرة إلى ثلاثة عشرة هجري جوبا سنة أبي بكر الصديق خليفه سيدنا ابو بكر الصديق جاء الصديق قال من سنه ايدا عشرة الى ثلاثة عشرة من اللوية ابقى هجرة في تلتينية ابقى هجرة كل سنة لفاية في الجبارة ابقى في الجبارة نعم بسم الله الرحمن الرحيم سنة مهيد لما اولنا أن رسول الله صلى الله عليه وسلم قد توفي ثم توفي أناوس أبو سيدنا بكر في قضاء والي هو أنونسكو لشيرون صلى الله عليه وسلم ولما أعلن أن رسول الله صلى الله عليه وسلم قد توفي ثم في وضع أناوس في النبي صلى الله عليه وسلم جاء أبو بكر الصديق رضي الله عنه من سبع سنه nínú abúkà sadiq ọjọ́ ọwọ́ láti sunhe ìlú tí ń gbé kíkún níyàwó níbẹ̀ ayé àwa lé àwọn alé ni ó ti dáná gbóró madina yìí kọ́sẹ̀ fún àmì wọ́n yẹ rọ̀sùlù sílẹ̀m kọ̀kọ́ bẹ́rẹ̀ abẹ́yìn àìní yìí ó bá ti àjọ ọjọ́ tẹ̀lé sí ó ti àsìkò ní ojú ẹ̀ ó lè kí sàárín ojú ẹ̀ méjì báyìí وقال الله كبي أبي وأنت أمي تبقى حيا وميتا اه ما مبامي يا مبامي وشلوبا وياي ميوك على ايات لكو وحتى ابو بكر رضي الله صلى الله عليه وسلم ان بقى صادت في قرة ثم قام فصعد المنبر لا ينال الوجه الا على قول المنبر فقال وضطي من كان منكم يعبد محمدا فان محمدا قد مات ẹni bá gbé nínú yíò muhammad bá gbẹ́gbẹ́ fún ayédájú muhammad aláìsí o man kana minkum ya'budu Allah fa inna Allah hayyun la yamut bí a gbé nínú yíò ọlọ́run ní bá fún ọlọ́run ọba ọba àlàyé ní kìí kú láíláí ala ta'ala bọ́kàbọ̀ pé ọlọ́run bá pé wa ma muhammadun sallallahu alaihi wa sallam sani muhammad illa rasulun òbí sọlọ́wọ́ bá ní min qabli rusul àwọn òṣìṣẹ́ náà náà ti gbáwájú ètò pọ̀ ọkọ̀ yìí mẹ́ta ló wá sáláì sí àwọn òkú tìlà tó máa pa nǹkan lọ́pùtùmọ̀ àlà àkẹ́bẹ́ tó wá ní kẹ́ yẹ́ ìpadà kó bí ẹ̀sìn ìyẹn kárìb àná àkẹ́bẹ́ gbogbo lọ́kọ́ yẹ́ ìyẹn padà kẹ́rẹ́ dúró lọ́ àṣẹ àmì wọlé àkọlù kó padà kábọ́ náà bá dídí lọ́ òṣè àkèrè ọlọ́wọ́ bọ́ sọ̀tọ̀ báwọn tó máa ń dúpọ̀ náà bá nígbà tí wọ́n sọ báyìí tán فاحتاج الناس ويبكون قال تعالى وفيك وجه في سكوني عندهم سكون سكون وخرج اصحاب الرسول صلى الله عليه وسلم في سواري وصلي على ابن عجل سيدي يرددون هذه الآية انقلوا كونان آية كي ما وما محمد إلا رسول يقول أنس قال بايك كأننا لم نسمع إلا ذلك الوقت إن يتاع دوايا هي تأسلي يتاع دوايا هي أتأسلي إنا وكان ما أن القرآن قد كمل في في زمن الله صلى الله عليه وسلم وقبل وفاته بين بقول القرآن الكفري ناس قال النبي صلى الله عليه وسلم في وادي كتب وما هذا منين فإن هذه الآية بدت وكأنها جديدة عليهم النبي آية هنا ما ولا يكنت تسمي آية تسمي قولوا لهم كأنهم لم يسمعوها قبل ذلك من سيرة الصدمة وان sí àgbọn ọ̀gbọ́n rí fún búlò ńláyẹ fún búlò ńláyẹ wà híyà khairu wafat lè nàbí islam wọ́n yà kábàrù wafat lè bẹ́ẹ̀ ni ìròyìn ikú wà nígbà tó dìbà wọn kama abbas bin abdulmutallib abbas ọmọ abdulmutallib ọ̀n pàdé bisílám ni wà alí bin abi talib àti alí bin abi talib kọ́sìnà lẹ́yìn ìfọ́dúlù bin abbas kọ́sìnà lẹ́yìn àti fọ́dúlù ọmọ abbas وآخرون بالتفسير وتكفين رسول الله صلى الله عليه وسلم أنا ما أدري أنواع وصلى الله عليه وسلم wọ́n lè fi aṣọ ìkábà ní sílá àti àṣọ́lá àléhì tí wọ́n kí wọ́n sílá ويدفن بأبي هو وأمي وذلك أن عباس هو أم أمي رسول الله صلى الله عليه وسلم إليه رمي دكتور سنة عباس هني أنكو صلى الله عليه وسلم وعلي ابن عمه علي وما أنكو لني والفضل أم أمه فضل نعم أنكر يوم عباس لني وكان أم أولى الناس برسول الله أما نودي بي على جزاز السمر بكلمة أولى الناس برسول الله فبعث العوال إخوالا قال من باب إيه من فصله إيه في فترة التي اشتغل بها علي وعباس والفضل بالتجهيز بتجهيز سلم اجتمع بعض أنصار في سكيفة بني سائدة نياس قتل شلوتة سلم تلاقي سيدنا علي سيدنا عباس سيدنا فضل wọ́n ti lọ bóun ti parẹ̀ bóun ti sọlọ sọ̀tẹ́lẹ̀ bóun ti wẹ̀ bóun ti ti bu everything ní ìkífà dáàrù ìkífà ń pè bẹ̀ ọkùnrin àwọn ìtura ní sáàìd asùkò ààrẹ ìrìwáyàtún من قارئ الإمام الطبري أولا من رواية أبي ميش نف الكذاب وني ما قومو ẹgbàwá tí wọ́n bọ̀ àní kọ̀rọ̀ yìí nínú ẹgbàwá Imam Tabari nínú alákòójá pẹ̀lú kúrọ̀ nìí عثمان قراني أبي مخلف الكذاب قراني ما أمور روا ثم أذكرها من رواية إمام بخاري حين ما أمور بيس إمام بخاري تبيره إنيك عليه ثم نقارن بين روايتين حتى ما نعرف زيادات التي زادها أبو محنف بكراف gbọ́ rìwáyà ti mẹ́mù tó bàrẹ̀ tó gbọ́ rọ àbí mìíràn tí àbí mẹ́mù gbà wá àti wá gbọ́ rìwáyà ti mẹ́mù Buhari bẹ̀rẹ̀ yìí fi wáyé wa àfikún lóbi kún àárín àfikún lóbi kún sábẹ́ sàlàyé tactics àwọn ọ̀tá Islam ó ti báyìí Islam yà fún wa. نعم وعلى كثير من هذه زيادات الآن عندك كثيرون من أمور مسلمة بيني أقولك عوافقون أي عندك كثيرين عندك أقولك وعوافقون مو مسلمة لا قلت لهم بينوا بينوا هذا سيأتينا أيضا من حديثي سورة وتعاكيم لينا نرأيك وفهم بأنه شورى بن يسنا عثمان àti bọ́n ti ìdájọ́ láàrin Abubakar àti Usman àti Muawiya àti Ali radiyallahu anhum ajma'in قال إمام الطبري رحمه الله إمام الطبري رحمه الله حدثنا هشام بن محمد أبا لدو هشام أما محمد أنا أبي مهنف أنا بابا مهنف قال حدثني عبد الله بن عبد الرحمن أنا أبي حمرة الأنصاري كلهم قالوا عبد الله ما عبد الرحمن قالوا سيدنا قالوا أبي حمرة الأنصاري على مدينة أن النبي صلى الله عليه وسلم لما قبل اشترى صلى الله عليه وسلم اجتمع الانصار في دار بني دار في سقيفة بني ساعدة فقالوا àwọn ansari kóra wọn jọ ní sakifa àwọn bani sáàdì kan hàn wọn ni àkàlù wọlé hadal amur bada muhammad na alayhi salatu wa salam sáàbì ní ubada wọn ni ẹni tí wọn kò tó àmì ìrùwá ní fún àwọn ọmọ islam sàlàyé tí wọn ni ما دانت لكم العرب بأسيافكم ولا وتوفي رسول الله هو عنكم راض بكم قرين عين قرين عين قرين عين bẹ́ẹ̀ni àwọn lárúbáwá mo gbé ìdá wọn kalẹ̀ تنسي yín nígbà àbí yẹnu sí kó tó kú lẹ́yìn náà ẹbẹ̀ jẹ́ pé bá rí inú rẹ̀ máa dùn ní ìsàdẹ́dò lẹ́hàdà àmọ̀rọ̀ dúnà náà fún ajábà jẹ́mi kàdì òkúfta síráyì alámàrí ẹ̀ agbé ogbà bí yẹnu sí ẹ̀ agbé ìkéjì alámàrí kankan yìí lẹ́mà kọ̀tún lọ́bàá ní ìbára pẹ̀lú ẹ̀yà ìsọ̀dọ̀ àwọn ìbádàánù fún ajábà jẹ́mi yes, good talk, good talk, good talk. Kama wafitta sirai ọlọ́wọ́, akala kayan minhum. Akawa ga kuwa fa ina abad muhajira Quraysh نقول منكم amirun ومنا أمير tí àwọn mùsùlùmí bá kọjá wọn yìí tẹ̀lé wa a kàn fún a pé ẹ̀yin àmírù tí àwọn náà yẹn àmírù فيقول منكم أمير ومنا أمير قال سعد بن عبادة سعد بن بلد وقيه هذا أول وهن إليني أبوك أخوك كواب أنبوين هي وهن أخوك كواب كلمة أنكم وهن بناني نفلاي أخوي رايكو إليني قال أو صحابة سيدنا سعد بن عبادة أنه بجي lórí o àmọ́ ìfẹ́ ìjọba ìkọ̀ fọ́ lójú láti rí sọ pé àà èyí tó rí dábẹ́ sí àwọn ọmọ sí méjì yìí ara awọlò wàhánu wàhánu àkọ́kọ́ ní ọkọ̀ sílẹ̀ sí wàhánu. ثم بلغ عمر رضي الله بن الخطاب رضي الله أن بعض أنصاره اجتمعوا في سخيفة بن بني سالس يقولون من منا أمير ومنكم أمير ìròyìn wá kan ọmọ ìbùdó kọtọ́ọ̀bù rẹ́dí ọlọ́ àná kí àwọn kan náà àwọn ansar القرآن جنس تكليفة لقوم بني سائدة ودوائك منه أيام منا أمير أو أن يأمير دوار ساري منكم أمير إنه يأمير مهاجرون فذهب إلى أبو بكر فأخبره قال أبو بكر ثم غني ثم غني فقال إن إخواننا الأنصار اجتمعوا ويقولون كذا فألم بنا إليهم كان أوما ياوى وأنصار أقول عجوني تقريبا كنا ويني جاءت بالبوض فخرج عمر وأبو بكر وجد أبا عبيدة فقال معنا سيدنا عمر سيدنا أبو بكر وجده قال سيدنا أبو عبيدة أنا كات جوين واحد فذهب الثلاثة إلى أنصاره عامية تعبان وضبع مع أنصار يقول عمر سنة عمر وضبقي دورت كلاما في نفسي مثل تشاور كم وكمين فلما أردت أن أكلم أشار إلي أبو بكر أن أسكت ثم أتي مفاشرة ويباي سنة أبو بكر أبو بكر أبو بكر أبو بكر بدأ أبو بكر فحمد الله وأثنى عليه هنا بكر لو كفر فلوبا ثم قال إن الله بعث محمدا صلى الله عليه وسلم ذكر خطبته الطويلة لأبي بكر لبا لجلجو علوه بأنه سقطنا ومسنا لجلجو لهم بأنه بيجي لأنه هو مو خطبة خطبة بكر سبيا تقولني وذكر منها أن المهاجرين أولى بالخلافة إنه وفي يمكوي أو المهاجرون أو لا تخصي موجه خليفة قد يمسفون يكون سفون يكي lóòótọ́ ẹ̀yàn wá lọ́wọ́ ẹ̀rọ ọlọ́run kẹyìn kọjọ ẹ̀kí dáadáa sí wa ìdálẹ̀ yìí sí méjì ìdíjà yìí sí méjì ẹ̀gbẹ́ mi kọ́yàwó ẹ̀lẹ̀ àmọ́ nítorí bẹ́ẹ̀ sọ gbogbo yóò rà ọ́nà fi fi lé wa lẹ̀ kìrìgbà àlélè ẹ mà wá àmà yìí nítorí ìjọ yìí fi ti gbogbo jẹ́ ẹ̀sẹ̀ yìí làwọn àti tilé wàlẹ̀ fi ọ̀hún ẹ̀wọ́ wàlẹ̀ ọmọ ẹ̀rọ dálẹ̀ ó rí wá sí wọn lè tán wọn ni àmọ́ mo gbọ́ pé àlébi máa tún náà pé àlẹ́ àkàlẹ́ ìfọ̀tà àbí àlẹ́ àìmá nílẹ̀ kọ́rẹ́ẹ̀sì ìjà rẹ̀ àlẹ́ àìmá nílẹ̀ kọ́rẹ́ẹ̀sì aṣíwájú láti nínú àwọn kọ̀ọ̀rẹ́ láti máa yọ ọmọdé fún àlẹ́gbẹ̀ẹ́ fún mi yìí kọ̀rẹ́sì ni abúlé àlọ́ agbára sí ayé kọ̀rẹ́sì ni ẹ̀mẹ́ nìkan náà méjì kẹ́bi jẹ́ khalifa kàkàrà Khubaba bin Mundhir Khubaba ọmọ Mundhir wọ́n báyìí pé ya ma'ashara ansar gbogbo ya kọjọ àwọn ansari amliku wa alaikum amurakum ẹdúró yọrọ yóò ọ̀rọ̀ ẹ̀kẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ nìkẹ́ dúró lórí o ìmẹ̀ náà sọ fi fẹ́yìnkùn àfi zílìkùn àwọn èèyàn bá yín nílé yín wọ́n wà níbẹ̀ bògì yín ọdún yín ọ̀làn yẹjìríyà nàìjíríà mujari ala khilafikum bẹ́ẹ̀ ni kọ̀rẹ́ kẹ́mẹ̀rẹ́ kan sádi àsádi kan kó lórí pípẹ́ jẹ́ khalifa lọ ọ̀làn yẹn zoro nẹ́sù ilà an ráyìkùn àwọn èèyàn ní gbàǹkàmí àfi yẹ́ra yín antum ahlul izza ìfúruwà ẹ̀yin lẹ́ni ọlá ẹ̀yin lẹ́ni owó ẹ̀yin lẹ́ni lówó lọ́wọ́ wọ́n ó lọ́nà adad ẹ̀yin lẹ́ni pọ̀jù ẹ̀yin lẹ́ni pọ̀jù wọ́n mọ́nà á ẹ̀yin lẹ́ni kọ̀ọ̀kan wọ̀nyẹn innahum abaw innahum abaw alaykum ma sa'altumuhu adluhum an hadhihi albilad tó bá kọ̀ táwọn ọmọ ilé ọba táwọn mọ̀hàjẹ́ ọba gbà fún yín bí alẹ́ wọn kó lẹ́yìn ẹ̀bẹ́ àlá nílùú wa wọ́lá alẹ́mà áàbí ọmọrọ̀ kálára ní wá wọ́sọ yín wọ́n tún wọ́lá ahákúbí hábẹ́lá àmọ̀rọ̀ nínú wọ́lá ẹ̀yìn lọ́rọ̀ ìtọ́sí jù wọ́n lọ ẹ̀yìnà òbí àṣìyá kíkùn pẹ̀lú alámàrí òkú jìnà pẹ̀lú àwọn من دان لمن لم يكن يدين ìsìn yìí ń bí sẹ́ńtúbá sẹ́sìn أنا بذيلها محقق أجي أكو جوكما جيكو تقام على ويدوكو آه مرجب لينا إما جيكوكا كارك أجيم أجيم كلوه فقال عمر أبو بيدا لأبي بكر عمر أتابكر عمر أتابكر أبو بكر وكي أبسط يدك nípa yìí ò kà onígbàmbà wọn kọ̀ àwọn wákàtí tọ́wọ̀ rẹ̀ àti bùbá yà fún absent yàrá tọ́wọ̀ rẹ̀ mo nípa yìí ò kà fúlàmà báhábà lè bá yìí ò. nígbà tí wọ́n gbá ṣe bùbá yà fún sẹ́nà Abubakar Siddiq tí wọ́n káwọn mọ eléyìí Bashir bin Saad bàbá yà áwò Allahu akbar Bashir ọmọ Saadu tí wọ́n wọn ansari propose ansari bin obada ó síwájú abubakar ó síwájú umar àti abubakar láti àti ubay buda akama ọsẹ bin hudayr kana adun nukaba sinna hussein bin hudayr lọ́ba dìde ọdẹ bíkà nínú àwọn aṣíwájú nakibu lọ́pẹ̀ nakib nakibu ní class captain gbẹ̀gẹ̀ class captain àrí wọ́n pe nakibu nukaba rẹ̀ àwọn aṣíwájú àwọn ansari nìyẹn فقال أقول والله لئن ولي دعا عليكم خزرج مثل لا زالت لهم عليكم بها فضيلة wọ́n ní bá gbé fáwọn hazard ní àwọn yíyẹ̀kù nígbò wọn mọ̀ sí pé ìlọ yìí ẹgbẹ́ àgbẹ̀ pé islam lọ́pọ̀ àwọn àwọn ọ̀ràn madina àwọn hazard àti àwọn méjì ní pé ọmọ ẹ̀bá pàkẹ́ náà ni wọ́n ìyá wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti wá nǹkan kò tó wá jẹ́ àrùn àwọn pé tí wọ́n bá jẹ́ káwọn ìgbìyànjú nílẹ̀ àrùn wọn sáré náà nù wọ́n gbé sáàlì náà àbúrò bá jẹ́ àwọn azan lọ jẹ́ ni mo ní máa yé fi ọlá lórí táwọn àwọn jẹ́ lọ́lá lórí lọ ẹgbẹ́ sí lábúrò fáwọn àlejò yìí láti mi wá ọdún ọlọ́run ti wọlọ́ àlámọ̀rí náà ọdún yẹn قال ساد أما والله لو أن بي هو ما أقوى على ثبوت لسميت مني من الأكثارها وصكاكها زفيرا زائرا زفيرا يجرهك وأصحابك سنة أصحابك تغمني أكبراني والله لأن لي بي قوة تغمني أكبراني أقوى gbogbo lára ara na mood mo lè fi move mo lè fi move ara mi move ara mi mo lè fi mẹ́ta mi ní sí àkúráfíà bá gbọ́tọ̀rọ̀ mi àwọn ọ̀rọ̀ nípa àwọn ìtàn lùí tí ipò rẹ̀ wọ́n ti káàkiri àtàwọn núùlù àwọn ìtàn núùlù àwọn ìtàn rẹ̀ zafira àwọn ọjọ́ ìgbèrè ìfọ̀kàjọ́ pé kó para abẹ́nú ọkàn rẹ̀ wọ́n á àtàwọn èèyàn rẹ̀ أما والله إذا أقول بارا وقال الله جبال لا الحق بقوم كنت فيهم تابعا غير متبوع ما وانا اسمه pẹ̀lú àwọn àlámàrí kó àwọn akan tó ń tẹ̀lé jẹ́ pé wùsẹ̀ tí tẹ̀lé rẹ̀ ìmọ̀ lónìí nínú ààbùn makari ẹgbẹ́mi kó yáyẹ̀ yìí àmàlóhùn fún adàkọ́lù bí ìdárì قابل منيره فترك رضي الله عنه أياما ثم قال وصل فوجك وأما والله أتى أرميكم بما في سنتي من نبلي gbogbo ìgbà máa ń ta àwọn ọfà mi tó wà ní okú mi fún yín láàbíbá sinani rúmọ yìí lẹ́yìn náà ni máa mú ọkọ mi tí máa tún àgbẹ̀rẹ́bàkún ìtẹ́ẹ̀sì tí wọ́n bá ń bá ń jà pẹ̀lú ìdàmí yìí máa ma lakító yẹ́dì nígbà tó wà lọ́wọ́ mi òkà tí ló kún bí áhàlù bẹ́ẹ̀tì lẹ́yìn náà máa bá ń jà pẹ̀lú àwọn ará alẹ́ mi mọ̀nà àtọ́ àmì àtàwọn tó wọ́n mi bí nǹkan omi náà yẹn mi kàkánà sáàd ọ̀dọ́dárìkà láàyè sọ́lẹ̀ bí sọ́lá àtìhìn sáàd kò jáde ma kò láyé yọ́n mi àmà àhùn فوجب وما ولا يحج ولا يصيد هذا سحاد ممكن ما وجع لبنان دالو ما ما هم وبإفادته قالوا إفادة ابن دالو لم ينزل ذلك حتى أهلك أبو بكر رضي الله عنه بل سنة أبو بكر في ثلاثة قالوا إليه من رويتي آه، تبالي رحمه الله فهذه رواية ابن محنف بكتبة سكيفة eléyìí ni imam tó bá rí gbà lọ́dọ̀ nínú fún àmbẹ̀ ونورد الآن رواية إمام بخاري بهذه القصة نفسها ونقاري نيسي انتقني كتقارا سيدنا أبو بكر رضي الله عنه يقول سيدنا عمر إمام بخاري يقول رجل سيدنا رأي يدري بنتي كاو بوي كوا كوا كومبير قال كي àwọn ìjà agbó yìí kọ́lá tí a bí ọ̀rọ̀ ẹnu alámọ̀rí wàhálà wà nù ayé ẹ̀kọ́ mi jọ kára Bukhari imam Bukhari rahimahullah imam Bukhari addatana Ismail ibn Abdullah kára addatana Suleiman ibn Bilal an Hisham عن أروى بن أورى عن أروى بن زبير عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم مات ثم أدم مواسيد عائشة رضي الله عنها ثم لم يستطلعه وجع عن في سعد بن عبادة في تكيف بني سعيدة أما أنسان وقل يوري كوانيا سعد بن عبادة إنه كان أولا بني سعيدة فقالوا منا أمير ومنكم أمير وماني àwọn يامير mírù مهاجمنا muhajjúna فذهب إليهم أبو بكر وعمر بن الخطاب وأبو بيد بن الجراح فذهب أبو بكر أو عمر يتكلم فأسقطه أبو بكر أبو بكر أتي عمر أتي عمر الخطاب أتي عمر بن جراح عمر لبي عمر بن الشرب كنا بكر من ذكي àti ní ìyáda àbẹ́lẹ̀ ìyáda يا lọ́fẹ́ wò kánà ọmọ rẹ̀ سيدنا عمر ما الخطاب والله ما أردت بذلك لأني قد أيهت كلاما قد عاجبتني اعجبني خبيث أن لا أبلغه أبو بكر الله أكبر ثم تكلم أبو بكر ó ní ah wàláì mo ti pèsè àwọn ọ̀rọ̀ kalẹ̀ mo ti múra kalẹ̀ láwọn ọ̀rọ̀ tó kú jọmí lójú ṣe pé àṣìtú ànlá ìbìlógó Abubakar kọ́lá mo ti jọ́dọ̀ Abubakar ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àṣìtú ànlá ìbìlógó Abubakar kọ́lá bá wọ́n bẹ̀rẹ̀ tí mo ti kálẹ̀ mọ́ Abubakar ìsinmi Abubakar wá sọ̀rọ̀ kálẹ̀ mọ́ abúlagan náà wọ́n sọ̀rọ̀ tó gbáàdì náà tó yẹwà bí kalẹ̀ ọ̀kára fi kẹlẹ́ni wọ́n fi náà rọ̀pẹ̀ nẹ́nu umara àwọn àjò ìlànà àwọn ará síwájú wọ́n á ń tó wùzàrá àyìn ní mínísítà tó wà wàzí wọn kò ní mínísítà umara jẹ́mọ̀ àmìrà wà lámìrù àyìn ní mínísítà ọ̀kára kò gbáàbó ibn munzir وباب المنذ ببره قال والله لا نفعل منا أمير منكم خمير الله فبلوه الله فبلوه عليه السلام يو عليه باك جاء أمير واو قاعد من سهراو منا أمير ومنكم أمير أجا أمير سوى أين جاء أمير ديني فقال أبو بكر أبو بكر لا قريبا ولكننا أمرابي ولكن أمر ولكن أمراء وأنتم وزراء أواني أسواجي أولا مير أيني وزير هم أوسط العرب أولا أواني بلنس نوع الأرباوة دارا لامني وأعرب أعرب أعربهم أحسان أولا تداد نوع الأرباوة مني أكثروا ضيقوا أمر awo ababakar ẹmu abubakar ẹmu mọ àbí àbí àbí àbí òbí dàkẹ́ ẹ̀yẹ kẹ́nu àwọn yìí kòtè ẹgbẹ́rún wá sí ní sísun gbogbo wáyé ìwáyà ti buhari yìí ìfọ̀dá yẹ umar awo abu ìlà ẹ̀yẹ umar àbí àbí òbí dàkẹ́ nìkan kàrà umar bá lùbà yìí ó ká an ta wa an ta sí ìdúnà وأحبابنا إلى رسول الله صلى الله عليه وسلم فأخذ عمر بيده بيده بياه الناس فقال قتله قتلتم قتل قتلتم سعد بن عبادة قال عمر قتله الله الله أكبر إن عمر ذكر عمر بي أبو بيدا عمر لا راو قل ربي بل نبيئك ولا تبيئك أنت ولا سيدنا أنت سيدنا ولا سوى جوا الله وخيرنا ولا داج ولا أدي وأحبابنا ولا علم مثل نوا أخذ عمر بيده سنة مرام وسنة أبو أبو بكر فبايعه بطه بايعوا الناس بايعوا يبات بايعهم قال قائل قتلتم sáàd bínú ọbáadà àti kan sáàd bínú ọbáadà ayẹlẹ̀ àti bí pé ẹ̀hẹ́ mọ̀ ẹ̀ ọjà síwájú ẹjíkọ́ bọ́ fún ọ̀kára ọmọ ọmọdéwà pé ọ̀pọ̀lọ̀ olùlọ́wọ́ ọlọ́wọ́ba ní òyìn òfin ọlọ́wọ́ba ní òfin nípò هذه رواية الإمام بخاري هي كما نرى مختصرا وقصيرا وهذه أخيكة التفريقات دين رواية سيدنا بخاري إمام بخاري وهي كما كما ترى دعنا بعض سيري كما ترى نرى مكتسر أمني وبع وكثيرة كوكود كوكوديو وهذه حقيقة السقيفة إذن أطلون تسر الإنسان كيف لا كان يجب أما ما زاده أبو مخنف أبن أبو نفس من أن سعد بن عبادة قال أقاتلكم كما عبدوتي تيزوني سعد بن بدوي وكان لا أصلي معهم كل كلمة ولا يجمع بجمع جماعتهم لما يكون كل ولا يكيد بإثارتهم كل من دالو وأن خباب بن منذر رد على أبي بكر في سنة أو فيكم يوم يوم في خباب أوف سنة بكر ني إسي غير ذلك من زيادة كله ذلك أباطيل لا تثبت gbogbo eléyìí rọ gbogbo ẹ ní tó fi sàrò ní mẹ sẹ́ni pé wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣà pọ̀ àmọ́ àfikún bẹ́ẹ̀ mẹ́ àfikún bẹ́ẹ̀ mẹ́ ẹgbẹ́ àfikún yẹn ẹni bá ń kàyọ́ máa gba àwọn bíbí àárín wọn tó ó di wà wallahu ta'ala alim akíkẹ́ tó sàkífà lam yasdagrak nisfu sa'a ti zahiriya gbogbo tó lọ ń sàkífà yẹn kò ju one half an hour half hour lọ thirty minutes lọ kò ju báà lọ. انظر كيف اصبحت رواية اكثر مما هي عليه وهو ذكر يا رسول الله بده له وأما ما يتعلق بسعد بن عبادة ما أخرج ابو أحمد في مسنده أما ما سيدنا سعد بن عبادة أه، كأنه بواي إمام أحمد أه، مسنده عن حميد بن عبد الله عبد الرحمن قال أما حميد ما عبد الرحمن فتكلم أبو بكر أن يترك شيئا أنزل في الأنصار وما ذكر رسول الله بشان إلا ذكر هنا ذكر أصره كواس في آية كان من القرآن قال على أسنع وأنصاري ابي ابي سبحان وأنصاري أصدق وآية تصرم قوة دا دا دا دا دا دا الذين تباووا البيت وتباووا البيت وما إلى ذلك يهدون من حاجة بجوا فتاة يسبوك الخمس لا مسلم قوة وقال علمتم أن الرسول صلى الله عليه وسلم قال لو سلك الناس واديا وسلكت أنصار واديا سلكت وادي أنصار الله أكبر الله أنت قوم يبان له كل بايا تيونا كي كما يبان بها كوت بان له أجاي ما يبان له بالي بالي تمام كاري بان بالي مين أبغى ما أبغى بان لقد علمت أن يا سعد يوصل أن الرسول قال رأي أنت قائد وأنا وأنا وأنا وأنا قريش ولات هذا الأمر قريش وأول ما جاء الأمر قالوا لي الأمر بر الناس فتباء برهم ان وداج أو أما تلاهم وداجين فعاجرهم أو فاجرهم تبع فاجرهم أن يري ما تلاهم يريني فاجري وبلجني ما تلاهم وبلجني قال لا أستاذ إنا سعد ونبيني قل صدقت ونان وزراء وأنتم أمراء أبو الله صدقك من وزراء والمنيسس وأنتم وزراء إلا في اللي هي أبا هذه رواية أخرجه أحمد إمام أحمد ربه في المسند إنه المسند جار الصحيح مسند دا أدي أدي مرسل مرسل من رواية محمد بن عبد الرحمن بن عوف رحمه الله ọlọ́kùn bá kẹ́ gbọ́ وهي وإن كان مرسلة شو حديث مرسلني إلا أنها أقوى بكثير من رواية ذلك الكذاب قديم نفس من مرسلني لي أن يعبر ولا يفتكرن له ولا يزبا أكد أعوذ مسلم يورو يأكرني أبي مهنف ولا مضاف ريوا المنوي حديث مرسل ìpòwọ́lọ́wà nígbàdìsíwọ́lọ́wà nígbàdìsíwọ́lọ́kẹ̀ ṣe hasan ní àbí dọ̀ọ̀yìnkù ní àbí sàhíwò ni. mọ́ṣọ́rì àbúrò dọ̀ọ̀yìnkù bẹ̀ẹ̀ tí wọ́n náà yìí àtàwọn ìgbà pé wọ́n lágbára ju èyí tó ẹgbẹ́ kí ẹ pé àbí mìíràn bẹ̀wà nígbà pé ọ̀rọ̀ yìí ló bá ìṣesí àwọn ẹgbẹ́ gbọ́dọ̀ sábà ti fọwọ́ ìtọ́ máa fi wọn ọ̀rọ̀ ìwú bú ọ̀rọ̀ wò ní èsì tí kọ́lọ̀ àtàlí ìsìlá ti ròyìn àwọn àwọn ansar àwọn muhajirun ó díye wa wallahu ta'ala ẹ wà sọ́n sáàbì sọ ti bẹ́ẹ̀ ni bàkà ya babaka antum umara wa nanu wizara ó díye wa ọlọ́run mi sáfura yìí wọlọ́ba wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu wa alaykum salaam billah. Eh, gbogbo eléyìí rọ ni àwọn gbé ọ̀tún sílẹ̀ bọ́ọ̀lù ìgbésẹ̀ mú jáde ni lọ́fà ẹ̀rọ àwọn ọlọ́tẹ̀ ní little chance láwọn fẹ́ lò ní. wọ́n máa gbé ẹ̀yin mùsùlùmí dájú ara ẹ̀ gbọ́dọ̀ fìtẹ́ǹsì yẹn lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fìtẹ́ǹsì yẹn lẹ̀ lájú wá sí kí ẹ̀sìn lè fọlọ́ ọ̀bà ọlọ́run ló ti ga yìí ó díye wa wallahu ta'ala alam náà ẹ̀ ẹ̀ rárá o àlejò ló ń kọ bíbélì ó yẹ pé àwọn àwọn àwárí yìí ìfarakamẹ́ ó di eyín. rárá o láyé rárá o gbogbo àwọn mẹ́wàá tó wà náà jẹ́ nílẹ̀ fata mọ̀hájírò ni wọn sáà bí ni mo bá dà yìí ara Madina ni ansari ni gbogbo àwọn mẹ́rin àti wọn àgbà àjẹ́ náà àjẹ́ tí ìzòlì kàwọn fún wa ó jẹ́ bọ́ ah. jẹ́ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ márùn àwọn kàlíbẹ̀ márùn mẹ́rin àti àbọ̀ ọmọ bìnà áwò bí wọn márùn pé nǹkan kan pè mú sí ọlọ́pàá márùn. ọlọ́jẹ́ ìrànlọ́wọ́ lẹ́kẹ̀ẹ́fà alábìnrin àbí wọ̀ kan ẹlẹ́kẹ̀ẹ́dì mo ti pè yẹn mo ti mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́dì zubairu zubairu bin awam ọ̀ ọ̀tí bí gari ba ba ọmọ ìlú ló fún wa bí sáwọn lẹ́kẹ́rà tó wà nílé jọ ń gbé lọ́fẹ̀ẹ́ ológun mọ́tò kalẹ̀ tí mo máa gbé wọn tí mo máa gbé wọn lọ tí mo máa gbé wọn bọ̀ ọmọ tí kò ní mú wa tó jí àfikún lè fún rárá o ó ní kó wọn lọ́mọ àfikún kún bẹ̀ ó ní mọ́nà bọ́kà gómìnà àgbàfọ̀ mọ́nà bọ́kà gómìnà kò lè ní láti fẹ́ báwò wọ́n ti máa wò yín ni máa wò yín pé kó wá sọ pé ìbílẹ̀ kiri gàrà o ó ní bó ṣe rí nù sáà mo fi respect kẹ́kẹ́ jù mo respect máa ń lọ́yẹ̀ fún wa fún mi agbọ́n lówó mi ni ìdí bá gbàdúrà ní tí mo yọ à ah, oye kò mí náà. nípa ìlú ọ̀rọ̀ tí mo fẹ́ fún àwọn àlejò wọn nípa ọ̀rọ̀ wọ́n á fi wọ́n ṣe ìpàdé wọ́n á ní àwọn lọ ilé ìjọ kátólì kan àti fáìlì táwọn wà ní ìlú láì. ìlẹ́sẹ̀ àwọn tó fáwọn tó ní ẹ̀yìn ẹ̀yìn tó ti ẹ̀yìn tí mo kọ̀ ìlú àwọn olóṣèlú ẹgbẹ́ tí wọ́n ká káàkiri lórí.

inú ẹni tó jẹ́ gíláàsì tó ń fi lórí ìwé lára mi káwọn fún ọjà àtàwọn káwọn ẹtí àmì ní ìjàdá wọn inú ìdájọ́ fi ó gba olókùn sí ìpàdé ìwé tó láǹfẹ̀ kà táwọn táwọn mọ̀ wá ní ìjàdá sí inú ìdájọ́ òun ní ó bá mi. ẹ̀mọ kúmọ̀ wà ń púpọ̀ kó bí ọ̀sán kó ló bá tíráàkì lókun wọ́n kú bí orí pọ́ǹtì ẹ̀yìn gbogbo àrò ìdájọ́ wọ́n máa sọ fún mi pé ẹwọ́n gẹ́gẹ́ rẹ̀ lánàá sí mi rẹ̀ lánàá ṣé ni ṣíṣe kù jẹ́ra wọ́n látàrí yá wọ́n ti seven o'clock wọ́n rẹ̀ kí mọ́bí bàtí ṣáì àyè wà fún àyè náà ní train ní train kí ẹ fi lè ṣẹ́wọ̀n ìjọ láàrin train kásìkèjì àwọn spirit yẹn wà táwọn yẹn tọ́lá ajálọ̀ láàyè lè kírun mọ́nìyàn ní kírun tèmi nítorí táìmù táàbí kò náà sí ìṣáì sí wa ó di wa ìṣáì mo sì lọ àwọn mẹ́ta ni wọ́n bẹ́ẹ̀ àtàlàdé àwọn méje tìbúrà kan náà jẹ́ wọn àti sọ́kùnkùn òun náà ló ń fẹ́ bí kàbínà kótó láàárọ̀ ìlú wọn wọ̀ tọ́ ọkọ̀ àwọn márùn àwọn mẹ́ta fà á lọ àwọn márùn ní wọn lè lọ lè kírun ìgbà wọn kí n sọ pé ìdògbò wọn pọ̀ bí wọn gbogbo àkójọ tó ń fúra mi ní ìdòrin ayọ̀ pé ìdòdúró ọlọ́run tó lọ fi ara tó tó fi sí kejì mi òun náà kírun ó ń dìbò adé ní kàbínà òun kì í mọ́tò àti táyà òun ó di nígbà mọ́tò mọ̀kànníkọ́ mọ̀kànníkọ́ lẹ́sílà ó ń jẹ́ ẹ̀rọ tó fi kí mọ́gbà àti táyà ní yàrá ọdí wọ́n méjì káyé pé níwọ̀n gbà tí bá wà lórí nǹkan gùn ẹ lè dúró láti kírun lẹ́lẹ̀ ọdí tẹ́sán pípẹ́ lọ yẹn ẹ débẹ̀ kíkà ní tó kọjá ọ̀yẹ́kẹ́ kírun lórí nǹkan gùn àwọn àwọn pípẹ́ lọ yẹn jáì mo ti kọjá gbogbo débẹ̀ ẹ kírun lórí nǹkan gùn lórí ni o mọ́tò ni o mọ́ ìrànlọ́lẹ̀ for example àwọn ọ̀sẹ̀ kùnì àwọn ọ̀gbọ́n mọ́ Lagos àwọn ọ̀pẹ five àárọ̀ ni mọ́tò máa dé Èkó kò ní ìsákè inú ọkọ̀ bí àwọn oníṣẹ́ ọ̀pẹ five rọ̀lẹ́ láti lọ́rin mọ́tò ìfẹ́ dúró fún wa láti kí lójú ọ̀nà tó bá dúró fún wa fine and good àwọn tó bá dúró fún wa five rọ̀lẹ́ yẹn access sí wa a tí mo gbà sí kí a kì í zúra tó wà ní kí jẹ́ mo ta nínú kíkà nìyẹn wọ́n ti fún wa mílíkì jẹ́ mu ní ara rẹ̀ mo kàdé wọ́ ẹ̀yìn ọ̀ká ọjọ́ ìmá lọ ọyẹ ní o ọdún mi mi ọjọ́ òní òní ọ̀ ìtúbọ̀ ẹ̀ ní o àbí mi kà ìgbà yìí ọdúnwásì ọjọ́ agbó lára kí mo ní máa ṣe ní mo ní mo máa ṣe kí mo mo ní máa ṣe délé mo ní máa ṣe délé mi o kí n tó wo síra náà òkè sí mo lè mo mọ̀ fún mo kábàáyé lẹ́yìn bàbá bùbá àzọ́ ṣe pé kò yẹ kí èèyàn kí lórí ọ̀nkan ọ̀gùn ní wọ́n gbà tí èèyàn wà débi tí èèyàn lọ káàpọ̀ ní tó kọjá ń gbá nílé màá tó wọ́n kíkà mọ́tò wà bá sùn lánàá òun náà sọ fún mi náà tó dé mo ní jókòó ti kì í ṣá nítorí kí n sọ fóònù nítorí jókòó ti ṣá òun ti kì í ṣá mi tó nínú àwọn kan tó wà mí yẹn náà fílà mi wọn náà òun máa kí ni ó sì mọ́kì mọ́ èèyàn kọ́ mọ́kì èmi ò lèmi ṣe nìkan lèmi mọ̀ sí mi ìwò pé àwọn mẹ́fà ẹ̀rọ nìkan àwọn mẹ́fà àwọn márùn-ún ti kankan sí láti náà ìdí kọ́ ó di yẹ tó ẹni tó dúró lórí títà àkókò òun náà bàbá ẹ̀mí kó dúró lórí ẹ̀ tó máa fọ̀ọ̀tẹ̀ ẹni kọ́ wá bà pẹ̀lú wọn kò láwù tí a là lọ. wọ́n á Hmm. hmm. فلا يعرف الشرع ولا يعرف هو أنا mọ́mọ́ máa bí ó gbà mí ẹ̀ sọ́rọ̀ yẹn kò clear nìtì kí ni ó fi clear àwọn ọmọ. kò sí èyí o kò sí kò sí lọ́ọ̀kọ̀ mo ti kírun kò sí park sáwé ní ìsìn kí ni dùn mí kan ní jana wọ́n ti ní dùn mí jana for two minutes gbàgbà kílógà ti jà fáìn ẹ àwọn lórí movement nti rukun ó di yín ó di yín ẹgbẹ́ nu plane náà lẹ bọ́ máa sọ pé báwọn nu plane yẹn kírun ní wọn àwọn àpò ibi tí wọn lọ yẹn wọn fi débẹ̀ mọ mọ mú ọ hard example pọ̀ jù ó yẹ akọrin ó ti kọjá lọ ọ̀sẹ̀ pé bàbá mi sàwọ́dí àrẹ́bí kákùnrin sí wa ní sùúrù kẹ́ẹ́dẹ́gbẹ́ lọ ó di ọ̀la o. pa ẹgbẹ́ yẹn tó hmm. nínú pain ara ọ sáfẹ́ bẹ́ ọ dúró ní bẹ́ẹ̀ ní olùwẹ́ bá ń fẹ́ wọn ni sáfẹ́ dúró ní ẹ kì í zú rẹ̀ ká pè é ṣeré láti kò zú rẹ̀ lánàá nìyẹn ká ní ìjọsìn àwọn wa báyìí. wọ́n ní omi ọkọ̀ ojú omi lẹ́yìn yìí irun ni wọ́n ń kí ń kí lásìkò ni wọ́n ń kí kọ̀ọ̀kan ni wọ́n ń kí irun ń kí yóò di wa wọ́n sọ̀rọ̀ lọ́nà láti lórí wọn obìnrin náà àbábẹ́ ẹjọ́ mi tó bá pẹ́ lórí àmì àwọn ẹlẹ́sìn àmì yìí wọ́n wá ní ti sábà tó jẹ́ wà yìí. ọdún ọ̀sán tó bá fọ́ ọ̀sán. àwọn náà ọ̀ ẹ̀ mọ̀ ọ̀sán ìwé ìdíwá ní kó kọ gbogbo àwọn kókò àwọn tó wọ́n ti dáwọ́ ìkó kọ́ fún un. obìnrin lẹ́kọ̀ọ́ tó bá bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ ẹ̀rọ pé gbogbo ẹjú ara ń dàtú kí ni ìbáàtì nù ìkókọ ọlẹ̀ tẹ́gbẹ́ gbogbo yẹn àwọn kẹ̀dá owó mẹ́rin kó fún ni pé owó táwọn káàdì wá dání ó lè má bí ìpèsè àlọ́dàgbà àmọ́ ẹ̀kọ́ kọ gbogbo àgbà dáwọ́ lẹ̀ wọ́n kẹ̀dá owó mọ̀ pé kí ni ó lè àná yẹn ó di wà ó ṣe rí nìyẹn wọ́n á lè fún lọ́la kí ni ọba tí ibi tí ń lọ hmm. bí ajá ìgbà ìṣẹ̀lẹ̀ nǹkan. báwa ni ẹ̀rẹ́ báwa ni ẹ̀rẹ́ àti máa kí jẹ́mu tààkìr ẹgbẹ́ àsìkò azúrò tó káwa sọ́dí àsìkò áfíríkà tó gbé tó ní àràfá àti ìsí ìṣe àwọn adébí gómìnà wa wà láàpọ̀ always one hour láàbí sáàsálẹ̀ láàbí mọ́ ní ọ̀lọ́pọ̀lọpọ̀ wá dìde ẹlòmíì pẹ̀lú àkàkà ẹlòmíì kúkàlùkù òkè lórí wọn ti dé àfẹ́fù yìí ní ìdúpẹ́ ní àfẹ́fù mi ló fẹ́ lánàá. ṣé yìí kan rò àti ìsìn náà wà lọ bọ́lọ̀ méjì bó ni àpárá wa lánàá. alhamdulilah. Hmm. báyìí wọn bá bó ti lágbá ẹ àwọn ọkọ ti dé ọjọ́ ẹlòmíì ti lọ sí kótó ní ìṣòro òkú. Azẹ́ǹdì. Kókó un. sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí. ọkọ̀ kájọ̀bì ọkọ̀ léwu àmọ́ ó sì fúyẹ̀ lọ́dẹ̀ plane lọ lọ́dẹ̀ plane ṣẹlẹ̀ wọ́n plane já kíkà kíkà lọ́dọ̀ fún àwọn èèyàn lábẹ́ ó di kíkà kíkà àti pàdé báwa nù plane tí wọ́n sọ pé tí wọ́n ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sí o kékeré wọ́n sọ fún àwọn èèyàn pé ẹ̀rì táìdì bẹ́ẹ̀ sí o ṣé wẹ́dà yóò ṣe o ẹ gbogbo náà kó ní ọjà fẹlẹ ẹ kàn sọ̀rọ̀ àwọn jísọ máa pè Jésù àwọn ní kóńkàlùkù máa pè ẹ. bàbá kìíní. kọ̀ọ̀yọ́ pa ilé rìn ọ̀nà ìgbàlódé mú gbé ọlọ́run ní ká máa pè ọba ọlọ́run ní ká máa pè kó bá wa. aleykum salaam dara. wa aleykum kan dara. lórí nǹkan ojú àti mú nǹkan nǹkan níjẹ wà ní ọ̀pọ̀ nítorí wọn pẹ̀lú pé ká ìlú ìjọ kìíní yìí ìlú nǹkan ojú àti mú nǹkan. wọ́n á lọ sọ́dọ̀ yìí ìjọ òun lè jẹ ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ ló ti kọ̀ jẹ. ìjọ sọ̀rọ̀ fún wa tí o tẹ̀ múnà tọ́ àmà alákìní aláhùbì ó máa fáwọn yẹn ní oúnjẹ táwọn náà lè jẹ dúmọ́dúnmọ́ fi lè jẹun kọ̀ jẹ mọ́kùnrin. Àwọn ìkùnà kan sọ́kùnrin bí èyàn. Ẹkùn yẹ tó ní àjẹrì. Àbí kọ́gbọ́n ní àjẹrì àkókò ní Germany. Ó lè ẹnà ọkọ sáà. Náà. Láti máa bá orí tẹ̀lé rẹ̀. Ìyọ̀dà, ọ̀rọ̀ náà ni mọ́rọ̀ wà lánàá. Gẹ̀kú. Ọbẹ̀ látàwọn ọ̀rọ̀ tàbí ìrìn wọn ní ìrìn ìgbọ̀nsẹ̀ àti ìrìn tí ara ń fi àwọn òbí tó yàtọ̀ ní ọba ọ̀dà àwọn ìgbàgbọ́ àmúwa ní ìgbẹ́jọba àtọ̀kàlẹ̀ lọ́wọ́ ìgbàgbé rẹ̀ lọ́wọ́ ẹni àti kò sí ìgbà síbẹ̀. Ọba ti di yàrá ọmọ orílẹ̀-èdè ní àwọn ọ̀sọ̀tún àwọn ọmọ orílẹ̀-èdè pé ọ̀yẹ́kọ̀ọ́ sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè káwọn orílẹ̀-èdè

ó yẹ pé àwọn kan lè káwọn fọ ọmọ ó ní ìtìní ìpè jam tí wà mẹ bí jẹ nǹkan mẹ ó lè kú báwọn jam tí wà mẹ tí ọ̀rọ̀ kó o ṣe kó yìí àti haúsá àti ara gbẹ́nà ọmọ fi gbú yorùbá ni ẹ pé àwọn haúsá máa bọ pé bèrè mi kásá pàánù àbí kíníkan kó o ní o kó o ní o ìtàwọn olùmíràn tún máa yàtọ̀ sínú gbàgbọ́nà àwọn ará gbẹ́nà ìmọ̀ magbélé mi ànàgó fọlọ́ọ̀yẹ̀ mi káàgbé mi o magbélé mi wọ́n yóò bá wọ́n yàgò sí ìtàbù fún àdé àwọn wọlé orí bá dé ẹni káàgbé mi má sí o ẹni magbélé mi má sí sí ẹni ọdọ mẹ ẹni ànàgó fọlọ́ọ̀yẹ̀ mi oúnjẹ ọbẹ̀ Yorùbá wà mẹ àmọ́ wọ́n ti bá ìjẹ́ ni wọ́n bá ní tó <laughs> tí wọ́n fi gbú Yorùbá gbé Yorùbá lọ́mù àwọn sábà gbé Yorùbá pé màá fi pàṣẹ àpá àwọn yan àwọn bàbá. a sọ pé a sọ o ló ti ó kọ bó yìí àmọ́ kò yá wọn sí pé òní bí àwọn kó jọ̀hún sí sí ni wọ́n ti rẹ́ kọ̀ọ̀ra kó jọ̀hún bí abọ́là ní lórí tó yẹ fún ní ọmọ rí ọtí fún lọ́mọ rí ó ní ẹ̀ gbọ́ àwọn gan an fún àwọn fi bú yorùbá àbí ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ nípa ẹ̀yìn ẹ̀ ẹ̀ sì sí bẹ́ẹ̀ pé èmi kò kọ́. iṣẹ́ ìdá àwọn ibi tí wọ́n ha gbélé mi o má gbélé mi ànàgó fọlọ ànàgó làwọn ń pè ní yorùbá ń pè ní ànàgó wọn ni ànàgó fọlọ yẹ mi ká gbélé mi o má gbélé mi bá sí o má sí bẹ́ẹ̀ olóore ní òun sí yorùbá ní má sí ànàgó fọlọ yẹ mi ibẹ̀ yorùbá ń bẹ̀ wọn náà kó sànù wa náà. ṣé o máa wọlé ìdílé inú ìgbésẹ̀ tó lọ pé tí fọ àti tá a fọwọ́ nísìnyí pé irú tí kú sínú kìíní sábọ́ sí bí òkè ẹ̀kú ẹ̀kọ́ àfọ́jú náà bí o máa ń parẹ̀ ọmọ ilé ìwọ́n mọ̀ bọ́ àfọ́jú náà bí ọkọ̀ olùdíkẹ́ àwọ̀ rẹ̀ wọ́n fẹ́ yàn ọmọ ni ọgbẹ́mọ̀ àwọn kan mẹ́kọ́ òdì tára wọn gan ayé òní gbogbo ojú gbogbo ọmọ yóò fa àdébìrì kí ni gbogbo ẹgbẹ́ bá a máa yàrá ibú ká ilé a máa ra yàrá ibú. nǹkan mi fún olè jẹ nǹkan mi jẹ o tó mú ọ lọ́sàn kan rẹ kọ́ ẹ̀ mi yàrá mi dáàbò olè sí tí ọba wà lórí kan tó wá wù ní káwọn tó débi táwọn ọ̀nà kòrò lọ́wọ́ kọjá ìyá tó wá tí ò lẹ lórí kan hmm. wọn náà wá ṣe tó wá dé pé wọn wá dé bẹ́ẹ̀. káṣí òdu kọjá ara o ìyẹn dúró nítorí ó di ọlọ́wọ́ tí a lálẹ́ ìjọba náà wò sí ìjọba.